هشام وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال اجعلوا آخر صلاتكم بالليل وترا متفق عليه وعن طلق بن علي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول لا وقران في ليلة وعن أبي بن كعب رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم ينذر سبح اسم ربك الأعلى وقل يا رواه أحمد وأبو داود والنسائي وزاد ولا يسلم إلا في آخرهم ولأبي داود والترمذي والترمذي نحوه نحوه عن عائشة رضي الله عنها وفيه كل سورة في ركعة وفي الأخيرة قل هو الله أحد والمعوذتين وعن ابي سعيد الخدري رضي الله عنه ان النبي صلى الله عليه واله وسلم قال اوطروا قبل ان تصبحوا رواه مسلم الحمد لله هذه wọ́n ti sàlàyé fún wa nípa àlùwẹ̀tọ̀. حديث على قال لي ونام حديث عبد الله بن عمر رضي الله عنهما نبيتي النبي صلى الله عليه وسلم شرفين اجعلوا آخر صلاتكم بالليل وترا فذاك صلاة الوتر فجاء صلاة الليل تاكي كان نبغو orúkọ kan eléyìí túmọ̀ sí wípé gbogbo ìtọ́nà ọba bá gbà fún wa láti mú wa nínú àwọn làwọn àtúnṣàlàwà ní òru àyè wà fún wa láti kí wọn àyè wà fún wa láti mú àwọn láti láyè wá lóru ìgbọ́n gbàdá bá kí gbogbo ìtọ́nà ọba gbà fún wa láti mú wa dáhùn ká sojú kòkòrò láti rí i pé wítìrì ńkọ́ ńlá tẹ̀ ká sojú kòkòrò láti rí i pé wítìrì ńlá tẹ̀ ìjàlú àkìrọ̀ sọ̀lá ìlẹ́yìlì wítìrọ̀ sájẹ́ kí sọ̀lá ti dáàkì gbẹ̀yìn ní òru kọjá sọ̀lá ti wítìrì eléyìí ádá lórí ẹni tí kò fẹ́ sùn kò tó di kókè sọ láti wéjì ó sì tún kárí ẹni tó sùn kò tó di kókè sọ láti wéjì ẹni tí ò fẹ́ sùn ṣáájú kó tó kí sọ láti wéjì nítorí ìbẹ̀rù ọ̀lẹ́ má lè dí lóru kó kí sọ láti wéjì kò tó lẹ́yìn tá a bá ti kí sọ láti wéjì ìta tọ́lọ́mọ bá bá gbà pé ká tún jí lóru àgbọ̀dọ̀ kí wítìrì yìí má torí pé àtìkè òun náà sì ni èyí tá a kí ká yìí nínú àwọn sọ̀rọ̀ wà tá. Yẹ́tẹ́ máa ti wá mú sọ̀lá tó wítìrì wá lọ́jọ́ sọ̀lá tó mú wá gbẹ̀yìn lóru. Pé tọ́lọ́mọ bá gbà pé tó bá jí lóru pé àyè wà fún láti mú sọ̀lá tó mí fún. yàtọ̀ sí sọlá tó wé àbí ọ̀sá yìí. tọ́ba wo àdéhùn ìbò tó ṣe wá ní ntọ́ hàn ọtọ́ka sí pé sọlá tó wé tèrè tá a bá ti kí ká kò sáyè fún sọlá tó mí mà á títí táàbì jí táàbì jí láti kí ràkàtà alifẹ́tì. nígbà wàá fi hàn látọ̀ náà nínú sọ̀rọ̀ àìsàn náà ṣé dáná bí bá tó kí ní kìrìtà a máa kí rákà méjì lẹ́yìn wa a máa kí rákà méjì lẹ́yìn wẹ́tì torí ẹ̀ bí dáa sàlàyé rà ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tọ́ka sí wípé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ àti wẹ́tì láti káyìn ṣùgbọ́n kò ború tó o bá jí lẹ́yìn rẹ̀ tó tún fẹ́ yẹn náfìlà míì kọ́tà ti mọ̀ pé òòtú ní tún wíṣìrì mi. ibi tá a ti mẹ́lẹ́ yẹn òun náà lè ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé ànábì kì í papọ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lórí ìjọba ní fún wọn ṣe. títí táwọn kíláàsì méjì láì wíṣìrì ó fi hàn pé sáà náà ìjọba fẹ́ yẹn náà fílà míì láì wíṣìrì kò sí tó burú mbẹ́. Bukhari àti Muslim ló gbà á. اجعلوا آخر صلاتكم بالليل وترا لما يجد كلامكم في صلاة شفعا شفعا شفعا كل ما قال إذا وتر أبي اجعلوا آخر صلاتكم بالليل وترا إيه بس يا مك في صلاة زكاة إذا تركوا صلاة الوتر وقبل صلوات اجعلوا آخر صلاتكم بالليل وترا tẹ́tùmọ̀ rẹ̀ ní ẹ̀jẹ̀ àlù ákérò máa tẹ́tù nàbẹ̀yí mìíràn sọ̀rọ̀ wá ti fi lẹ́yàrí wítìrọ̀ pé gbogbo tẹ́ máa kí gbẹ̀yìn àwọn sọ̀rọ̀ wá ti tẹ́ máa mú wá lóru ẹjọ́ jẹ́ wítìrọ̀ tẹ́lẹ̀ ìjẹ́ tẹ́ni tó ti kírun lò. àbí tùmọ̀ rẹ̀ ní pé ẹ̀jẹ̀ àlù sọ̀rọ̀ tẹ̀lẹ̀tì tẹ́tù nàbẹ̀yà ákérò ṣẹ́yìn ṣe ẹjẹ ọjọ pé sọ láti wẹsẹ olùpín tẹsí káyìn lóru ọba mi kírun mi ìtajú ẹ méjèèjì lọkàrí ọkàrí tẹni tó ti jí kírun lóru tẹ́lẹ̀ jẹ kí wẹsẹ rẹ ọgbẹyìn rẹ ọkàrí tẹni tó fi jí torí kẹkẹ méjì wẹsẹ rẹ lọ àwọn méjèèjì lọba wí èkìní kejì wọn wọn sáré pé táwọn ti gbà yín ní kíni sọlẹ àtòkò ṣùgbọ́n orí ti ń bẹ lára àwa náà máa jẹ́ pé wítìrì nìkan tí sọ̀lá wà tún mí ò ní síwájú ẹ̀ kò tó di àwọn ẹrú ọlọ́run tí sọ̀lá tó tàájú tí ó síwájú kò tó di pọ́n mú wítìrì wá. ẹni tó dìde dúró gbèrún bọ́lọ̀ láàrin wákàtí kan kò lè dàbí ẹni tó dìde mú sọ̀lá tó wítìrì wá láàrin ọpẹ́ ìṣẹ́jú mẹ́wàá wọn lè dọ́gba. torí ẹ ẹsẹ ká ra sẹẹdì tó aná kọ́mọ máa ma lórí wíṣẹ̀mù lásán má ẹsẹ ká kí sọ̀rọ̀ àtúntà ẹ̀jù ní amúlẹ́yìn kí ló ṣe dára wa kí máa ń dá sẹ́sẹ́ tá a máa kí sàájú nínú ní ìyáàmú lẹ́yìn ìwọ́n lórí pé tí Ramadan bá ti lọ níṣẹ́ ní ká máa jọ ikú Ramadan ti kòrí lọ bàmá bá abákéyà. إلا ما قد علمتم kò sí tọ́síkò àbúté yìí náà ti àwọn olùsọ. níṣẹ́ ló ti yẹ ká gbìyànjú kárí kí gbogbo ọjọ́ ayé wa là ń lò dáadáa torí pé kú mbẹ́. ij'alu akhira salatikum bil-layli witra. eléyìí fi hàn wá pé àkókò wítìrì náà lálẹ́. ṣùgbọ́n alẹ́ yìí ó ti bẹ̀rẹ̀ láti gbà tó òrùn bá ti wọ̀ ọ á sọ yìí pé ètò mo ti ṣe ní sọlá wàá lónìí ti tó lẹ́kìn kí wítìrì ní ìsìn magreth ti wọlé wítìrì wa wọn ti sanra rẹ jẹ ó ìgbà tá bá tó kí sọlá tó lọ láti ẹ̀yìn àkókò àkókò wítìrì. wọ́n tún wá wọn mú wa ó ní mo gbọ́ dáná bí Muhammad sallallahu alayhi wa sallam yẹ kó láwé tọ́ni fi láyìlá rọwọ́ Ahmad wa sẹlẹ̀tẹ̀tù ó sọ sábà ọdún fẹ́fẹ́ Abu Dawud Nasa'i àti Tirmidhi àwọn ọmọ ẹgbẹ́ jáde Ibn Hibban sọ pé àdéhùn tó ń sahih wọ́n láti sọ wá pé láwé tọ́ni fi láyìlá kò sáyé méjì wá lórúkọ a kì í ṣe sọ̀láàtù wítìrì méjì lóru ẹ̀yọ̀ kan káti kaka tó sùn kátó ṣe kan lẹ́yìn bá dúró kékeré tó báyìí láàwọ̀ tí wọ́n ilẹ̀ ìlà wítìrì kan náà láti lóru kan torí pé tí wítìrì tó bá ti lè méjì lóru yóò kú yóò di yóò kú di nọ́mbà tó pín tọ́wá ti kọ́kọ́ kíkà kó tó sùn ó tún jí ó tún kíkà tá a fi kátà wá fi kókò ọdún mélòó méjì méjì ti sè é pín fún méjì. bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n á máa kí mẹ́ta mẹ́ta ò sí fún fún méjì kan mẹ́ta kù ó tún á kí mẹ́ta ní ìfi fún ó mélòó ó mẹ́fà mẹ́fà sí pín fún méjì kọ́lá bẹ́ẹ̀ ọ̀kan ló pín fún báyìí ṣe ó sì pín fún méjì. sẹ̀láwìtìrọ́ọ̀nì ìlẹ̀ ìlẹ̀ àkèké wíṣọ méjì lóru kan. ẹnìkan kírun lẹ́yìn ìmáà ó kí sọláàtì wéètì lẹ́yìn ìmáà nínú ọ̀rọ̀ bá a dín lóru pàtó tún dín lóru ó o gbọdọ̀ mú wéètì rẹ̀ méjì wá ní ìwé ọ̀kan nítorí sáà nínú kọjá pé o ti kí wéètì rẹ̀ pẹ̀lú ìmáà tó lóru gbogbo wá ti àbí kọjá pé ìgbà tí ìmáà tẹjọ kí wítìrì kàkà kí wọ́n sálámà ọ̀ sálámà níṣẹ́ ló dìde ló tún fi rákà kan kùn bẹ́ẹ̀ gẹ́sà ní àwọn wítìrì ni wọ́n fi kì í ó fi rákà kan kùn ti ìmáàmù yẹn ó di ṣẹ́fàrì tòtò bá ti lóru tó bá ti lóru ìgbà náà ni wọ́n tẹ̀sọ̀ wá mú sọ̀rọ̀ àtò àwòtìrì tiẹ̀ wá ilé ọ̀gbọ́n ṣùgbọ́n láwé tìrọ́ọ̀nì ìfìlà ilẹ̀ a kì í kí wítìrì méjì lóru kan o. ẹnìkan á sọ pé àdìsí yẹn níta àmà ti lójoojúmọ́ ọtí tako anílọ́nà o ó nítorí pé sọláṣí lọ́gìrì wítẹ̀ wọ́tọ̀lá àtúrò wítìrí wítìrún wítìrú pàdé wítìrú ó di kíni wítìrání ànábi sọ pé láwọn wítìrání di ilé ìlà èwo láwọn á parí àní parí kẹ́rẹ́sì máa. Ibn al-Qayyim rahimahullah sàlàyé tí sọláàtù wítìr àsọláàtù mọ́kùnrin tó bá jẹ́ wítìr ọjọ́ wítìrù fáwọn as-salawatu al-mafruḍa eléyìí tá a mú wa ní ọ̀sán ni ọjọ́ wítìrù fáwọn as-salawatu al-mafruḍa tá a mú wa lọ́sàn ẹ bá ní wò ó àwọn sọláwàtì tá a mú wa lọ́sàn àwọn wo ni sọláàtù subh sọláàtù dhuhr sọláàtù al-'ashr lẹ́yìn rẹ̀ ni. مغرب مغرب جاء وتر وتر صلوات النهار وتر صلوات النهار هذا وتر فوق عن صلوات تتفكي وهما وتر الفريض وتر الفرائض أبي وتر النوافل وتر الفرائض سؤال ابن القيم وتنسي عليه اجعلوا آخر صلاتكم بالليل وترا ونجابي آخرة صلاتنا في النهار أي الصلوات المفروضة بتجا وترا إن أنوانك آخر صلواتنا للنوافل كله تجا وترا بيو في عن صلوات وتجونا بس أقاري سوري وتر لول bẹ́ẹ̀ náà ni wọ́n sọ yìí pé àwọn sọ̀làwà tá a bá mú wa tó jẹ́ náfìlà ẹ jẹ́ ká jẹ́ ti parí rẹ̀ ọjọ́ kìíní sọ̀là àti wẹ́tì ọjọ́ kò sì jẹ́ mẹ́rin. torí ẹ̀ àti láwì tíráyì àti ìjà àlù ákìrọ̀ sọ láti kùn bìlẹ̀ ìlú wíjúrọ̀ gbogbo àwọn tí wọn máa mú sọ̀rọ̀ wá tìyẹn wà lànàbí gbà wí o àwọn tó jẹ́ mùsùlùmí tí máa pa ẹ̀rọ yàtọ̀ sí wọ́n tó ṣe pé ká ilẹ̀ ti ta òògùn ní ìsìn àti sọ láti lóòtẹ̀ ìjà àti rọdún márùn báyìí pé láwọn sọ Ramadan nìkan à wàláhì kàtàrà kàtàrà tó kojú hàn kọ́lọ̀ mọ́jà wọ ní pẹ̀lú ẹ̀ kẹ́kẹ́ sọ láti wítìrì àti sèré àti sọ yìí pé ìmáàmù kánú àwọn ìmáàmù ó tẹ lọ́rùn ẹ̀ ẹ̀ràn alẹ́ tí ó kọ́ rẹ̀ ìmáàmù Abu Hanifa rahimahullah wọn lọ́rùn ẹ̀ tó wáyé ká máa tura rẹ̀ tó yẹ ká máa ti sèré kò yẹ o torí ẹ ilé ìjẹun ṣe jẹ hadithi tó tún tẹ̀lé wọn látọ̀dọ̀ Ubay ibn Ka'b radiyallahu anhu qala. كان رسول الله صلى الله عليه وسلم آه، يوتر بسبح اسم ربك الأعلى وإن كان النبي صلى الله عليه وسلم سما فيكي صلاة الوتر ومن كي سبح اسم ربك الأعلى لي فاتحة نراك على فوقه قل يا أيها الكافرون نراك إليك لي فاتحة قل هو الله أحد lẹ́yìn fati aniraka ẹlẹ́kẹta imam ahmed abu dawud anasai àwọn ni wọ́n gbé jáde wàzáàdà anasai òun àtàlẹ fún nínú rìwáyà tẹ ike wala yusallimu illa fi akhirihin anabi eti sálámà nù sọlá tó wítìrì rà tó bá pé mẹ́ta yẹn kíra ká mẹ́ta sálámà mélòó sálámà bíbélà anabi ọsọlọ bá àṣọ nàmà sọ̀láàtù wítìrì. tẹ́lẹ̀ báyìí wa a rí pé àdéhùn yìí ń tọ́ka sí kí láàmà ké ganu sọ̀láàtù wítìrì. tó bá ti ké fáti àdéhùn ká alákọ̀ọ́kọ́ sẹ́pẹ̀ ẹ̀sùn ọ̀rọ̀ fi kẹ́lẹ́ àyà. tẹ́lẹ̀ báyìí Imam Nawawi rahimahullah àwọn tó rà wọn àgbà wọn tẹ pẹlẹ máa gan pé ẹ bẹ́sẹ̀ lẹ́jẹ́ pápá kan náà ọdún náà sọ pé ìbẹ́ nu pàǹtẹ̀ lé súnà yẹn ká filẹ̀ lẹ́ẹ̀kan láàrin káàní bá fi hàn pé súnà lè fi sọ̀rọ̀ mo rò pé yé ẹ̀yà tó ní bàbá ti wo wọ́n máa ń dojúmọ́ sẹ́fì yìí náà ni ẹlòmíràn máa gbé àṣọ láti yan ọba ti gbà tí ìbá ti sẹ́fì yà á tó ọ̀fẹ́ ló fi òrò bẹ́ẹ̀ tòǹtòrò ẹ̀ mẹ́nu tàmáàmù súnà wọ́n ìpínlẹ̀ kan láàrin òkè súra kẹ́ni bá ẹ ké súra mi lónìí bẹ́ẹ̀ láti fi hàn yín pé súnà ni. tọ́ سبح اسم ربك الأعلى نرك على بقى قل يا أيها الكافرون نرك لك قل هو الله أحد نرك كذا الإمام النسائي أواني ولا يسلم إلا في آخرهم ó dìgbà tó bá pé rákà mẹ́ta ńlá mẹbi tó máa sálámà eléyìí àlàyé ọ̀nà sani nínú ọ̀nà sáni bí máa gbà àti kákìrákà ka yẹn lápapọ̀ káwá sálámà kan fún wa eléyìí túmọ̀ sí pé àní jókòó àní jókòó láti kàtá yá láàrin áàkì méjì àní jókòó áàkì ní kẹta wa kótó di pa wa kan sálámà kan ṣùgbọ́n ara kàmi lò bàtà oríṣi ọ̀nà wọn náà ní ká ti kọ́kọ́ kíra ká méjì pátálámà lẹ́yìn náà ká tún dìde kámẹ́lẹ̀ kẹta wá kátálámà torí délé kò sí ìyapa láàrin àwọn sáré ẹni wọn kò lórí pé ọ̀tọ̀ kákí mẹ́tẹ̀ẹ̀ta náà papọ̀ kátálámà ṣùgbọ́n ká kí méjì ká tàtà ya ká mẹ́ta lámà ká tó wá dìde ká mẹ́lẹ̀ kẹta wá gẹ́gẹ́ bí sọ̀lá tó má pè ká wá sálámà tẹ́lẹ̀ yọ̀tọ̀ sẹ́gbà wa tó mu wa yẹn kíkọ kí sọlá tó wítìrì ká sọlá tó magrib kò sẹ́gbà wa kò sẹ́gbà wa kò tó mu wa nínú kó kí mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ìjókòó àtàyà ẹ̀ ọ̀kan kò tó sálámà kan. àbí kótó kọ́kọ́ kí méjì kọ́ sálámà kótó wá dìpọ̀ mílẹ̀ kẹta wa kò tó sálámà lẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin. tọ ẹni tí o bá mi léyìí gbá lè kí pọ̀ sílẹ̀ náà bá ti dìde lọ sọ́dọ̀ kàkẹ́tà ni wọ́n ti subhanallah ṣe máa ń wọn sọ̀rọ̀ bá kí o tiẹ̀ lọ rẹ̀ tọ سبح اسم ربك الأعلى قل يا أيها الكافرون قل هو الله أحد ọwọ́ wá nínú ẹgbàá wá mi láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha tẹ́bá wo àdìsí tó síwájú Ubay ibn Ka'b ló gbà wá eléyìí wá wá lọ́tọ̀dọ̀ Aisha radiyallahu anha àwọn sọ yìí pé gbogbo súra kọ̀ọ̀kan o torí nínú àdìsí ti Ubay ó lánàá bí wọn gbé sẹ́pẹ̀ isma rabbikal a'la níbẹ̀ qul ya olówó aláwọ ahadibẹ àmà sẹnu rákà kọ̀ọ̀kan ní máa dídí kọ̀ọ̀kan àbí máa gé mẹ́tẹ̀ẹ̀ta nínú gbogbo rákà kọ̀ọ̀kan bí òwe ètò sọtì ẹ olùgbọ́ ìyè olùgbọ́ ìyè pé lẹ́yìn fásitì àwọn olùkọ́ pẹpẹ ní ọbí tó ká àlàyé rákà àkọ́kọ́ lẹ́yìn fásitì àràkà kejì yóò fi kúlẹ ọyọ gbà fún un lẹ́yìn fásitì àràkà kẹta yóò kẹ olùwọ aláwọ ahad. sáà ti sọ fún mi bá fẹ́ ti dẹ́kun tòkí wíṣọ ní raka mẹ́ta àti sọgbà olójoko wàá jókòó lẹ́yìn raka alákọ̀ọ́kọ́ wàá jókòó lẹ́yìn raka alákọ̀ọ́kọ́ kó tó di kó dìde lọ sí raka ẹlẹ́kejì ṣùgbọ́n tó bá parí raka ẹlẹ́kejì kó tó dìde lọ sí raka ẹlẹ́kẹta kò sí jókòó kẹta wàá dìde lẹ́ka náà ni pẹ̀lú kékeré ṣe irú bẹ́ẹ̀ wọ́n sọ fún àwọn ọmọ àjókòó dáná bí ọba àjókòó mẹ́kínni lánàá bí wọn máa jókòó bí àtàyà wọn máa ti. padà àdéhùn ti àìsàn rẹ̀ fi wọ́n wà ná òun á ń sàlàyé fún wa wípé kó ẹsẹ̀ bẹ́ẹ̀ sọ wọn fíkẹ́ láàrin. olè yá yọ káfírún olùkówó lọ́wọ́ àhàtì tó bá nàbí nké nínú àwọn àdéhùn mi ẹjọ́ yé yín o kìí pé máa kí gbogbo ẹ̀ papọ̀ ní kan o àdéhùn ti àìsàn ló sàlàyé léyìí wíkẹ́ máa ké súra kọ̀ọ̀kan lẹ́yìn fásitì àníraka kọ̀ọ̀kan ni ibẹ̀ náà ti máa ké máa ké fásitì àníraka lákòókò wọ́n ké sẹ́pẹ̀ mọ̀rọ̀ bíkẹ́ àìlà lé máa ké fásitì àníraka kejì tí wọ́n ké lé olùyà yọ ọ̀gá tó máa ké fásitì àníraka kẹta tí wọ́n kà lé wallahu ahad àti mu'awwadatayn nínú àdéhùn àìsàn òfin àti kúlíà kúlíà àwọn bẹ̀rọ̀bì náà a bàbá mà dá pọ̀ tó bá ti pín gba wáyé fẹsẹ̀ rinlẹ̀ wọn lọ lẹ ẹ má bí tó ti lẹ àfikún kó làwọn tó rọbì falẹ àti kó làwọn ó rò bí ẹni títí kí n pẹ̀lú rẹ nínú ọgbọ́n wípé gbogbo gbèsè fẹ́ máa fi kúrò ọlọ́wọ́ náà ló fi lẹ́lẹ̀ kẹta ẹ̀ ti sọ̀tún ẹ̀ náà lọ́kùnrin ọ̀kẹ́rẹ́ àwọn bàbá bàbá wọn wọn kí kúlọ lọ wọn tún kí kúlọ wọn falaki wọn tún kí náàsì kí ló dé tíkìnì bìtì ẹ̀yìn èké ni ìrún bá bàjẹ́ kọ̀bàjẹ́ kórìkó yé wa ẹ̀hẹ́n ó rí sábàbí sábàbí nìyẹn tó lọ́jọ́ máa ń kẹ́kọ̀ọ́ kọ̀ dàbí ẹni tí ì وإذا عرف السبب بطل العجب سبب من ترفع أبو رسول ọmọdé kankan tó fi ṣẹlẹ̀ kí lọ́ọ́ ayanu tó jẹ tí ó kú sí ọlẹ́ mi. ó túmọ̀ sí pé ńgbà táwa ti máa tọ́fà kò ní ìdíkọ́ tó máa béèrè mọ́. kí ẹ̀gbà wa tó mú ti àwọn súrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá sẹ́bẹ̀ sẹ́bẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ fìkẹ́ náà kó yá yọ̀ ìgbà fún kúrò wá wá ó fẹ́ sẹ́yìn rẹ̀ dáadáa. ó fẹ́ sẹ́yìn rẹ̀ dáadáa yàtọ̀ sí ìtọ́sọ nítorí Khasif al-Jazari tàbí Khusayf al-Jazari ìmùbẹ́ náà tó gbà wá wọn lé ní yẹn ní ẹni tó lẹ́nu. àwọn kan tuntun sọ gbogbo ọlọ́kọ̀ wá gbọ́nà míì tó ẹ gbọ́nà yẹn dáa wọ́n tún kọ́ wá gbọ́nà míì tó a kò kọ́ dáa tọ́ àlọ́kùnrin àná ọ̀dà ọ̀dà ọ̀lẹ̀ ọ̀lẹ̀ tó etí ọ̀lẹ̀ rárá tó wọn sì sọ́jọ́ kàrí pọ̀ lẹ́ nípa rẹ̀ ọ̀sẹ̀ ju ọ̀lẹ̀ ọ̀lẹ̀ lọ wà á kọ̀dà. Sọ̀rọ̀ ìtumọ̀ sí kékeré àmà ká sọ̀bẹ̀ ìsọ̀rọ̀ pẹ̀kẹ́ àj kò lè yá iye ọ̀rọ̀ gáfẹ́rọ́ tọ̀bà àkọlù wọ́n wà wà. Ẹ̀gẹ́ tí wàá wò pé ẹ́ adúrú sẹ́bẹ̀. Hm, ok, káwọn ó tì í, káwọn ó tì í wò, wọ́n á lè sẹ́bẹ̀ ní máa ń tò mí sọ̀tàn ọmọ tọ́lá tí wọ́n bá parí tọ́lá tí wọ́n bẹ̀rù kótó ṣíṣẹ́ bí ló ké ní kíkúrú ọlọ́run ní ọlọ́run lọ́kọ́ ẹni tó orun bá ti kú kọ́ lọ sùn má ṣe sọ láti nígbà tó orun pọ̀ ẹ̀ kọ́ mọ́ba ní nígbà tó bá ń ṣàdúrà ó ti pè é lànà tó bá ti lọ lẹ́nìkan inú bá ń sùn tó orun bá ń kù kọ́ pa sọ láti yẹn ti kọ́ lọ sí kíni kọlọ torí kọ́mọ́bà àjẹpẹ́bi tó bá ti lóun fẹ́ sàtọ́ àwọn ará yóò ti pèpè. ìkẹ́ ànábì ti pọ̀ jù lọ́la rẹ̀ sọ. ẹnìkan ní kí lọ́wọ́ mi bó bá ṣépè tí bára rẹ̀ náà ló ṣépè fún a. torí bil mu'minina ọ̀hún fòrò bẹ́ẹ̀ lọ́wọ́ ló yà ní ìṣòro àti. torí ẹ̀ sabbih isma rabbikal a'la àṣìṣọ́. alimami nawawi rahimahullah nínú kitabu al-azkar wọ́n sàlàyé tó pọ̀ pé ẹ má sàlàyé ẹ má sàlàyé jẹni tí ò ní kà wọn súra yìí lórí rákà pọ̀. nígbà bá ti gbọ́ pé nǹkan wà lónìí àti mùsùlùmá àti mùsùlùmá bẹ́ẹ̀ láàmà ti kàmà ti bẹ́ẹ̀ ọ̀dà. ṣùgbọ́n mi tẹ̀lé mùsùlùmá ọ̀nà ìpínlẹ̀ kan láàrin káwa sura mi bẹ́ẹ̀ bí ẹ̀kan lọ́dún. يعني كان طيب في صلاة الجمعة في صلاة الجمعة سبح اسم ربك الأعلى هل أتاك حديث الغاشي بيه في سنة سنة الله أكبر بيه الله أكبر كبيرة كويس ويا كيف ايه تو بيه بطلق كان العادي كيف تسجد في السنة نفسه نكفي لأنه صلاة الجمعة nira níraka alákọ̀ọ́kọ́ yẹn kẹ̀kẹ́ suratul jumu'ah nínú raka ẹlẹ́kẹ̀jì kẹ̀kẹ́ suratul munafiqun kɛkɛ tó ṣe jẹ́ pé súnà ní ibi nínú raka alákọ̀ọ́kọ́ kó kẹ́ suratul jumu'ah nínú raka ẹlẹ́kẹ̀jì kó kẹ́ hal ataka hadithul ghashiyah nínú súnà tó ní gbé ní raka alákọ̀ọ́kọ́ kó kẹ́ suratul munafiqun. inú rákà ẹlẹ́kejì kó ké sabbih isma rabbikal a'la gbogbo eléyìí wà ní sunna ẹ̀yẹ ká máa ká máa mú wá síra wọn àbí ẹ̀yẹ wa tẹ̀lé ìwà yɛ wa tɛlɛ tele iwa ni sunna Nabi sallallahu alaihi wasallam. ó tún wá wá tó eléyìí túmọ̀ sí pé àwọn òfin kúlọ̀ àwọn olùkọ́ bẹ̀rẹ̀ fọlá kúlọ̀ àwọn olùkọ́ bẹ̀rẹ̀ náà ṣì náà bọ̀dá rẹ̀ ni tó ké sáà sọ pé yóò ti bàjẹ́ kí ló fà

tẹ̀síkẹ́ tẹ̀síkẹ́ kóló aláwọ̀ nínú rákà àtúwà kóló àtúwà bẹ́ẹ̀ falẹ̀ kóló àtúwà bẹ́ẹ̀ náà sínú ọ̀ràn yẹn kí ló mú ọ. kọ̀bùlé àbí báyìí. tọ̀ wọ́n nítorí náfìlà ní náà láti bẹ́ẹ̀. nà èyí mi nà torí pé. kò sí ń dọ́gboro nu káké súra lé súra kò bá àti sọláàtú fẹ̀rídọ́ kò bá àti sọláàtú anáfẹ̀rẹ̀ ábà wọ̀ ọ̀sáhì ilé tí ó tọ́tọ̀ wà. àbí torí rẹ̀ wọ́n sọ pé gbólóhùn tí wọ́n wíwí irú rẹ̀ ju etí wọn ní ká wí lọ ọba sọ láti nísàlẹ̀ ké súra nínú sọlá lẹ́yìn fàtà kíké ju súra kan lọ́kọ́ ọba sọ láti kọba sọlá tuntun torí ẹ eléyàn ọsẹ ọsẹ rárá láti ń gbèsè irú etí àmọ́ ìgbà mi tó ẹgbẹ́ ìgbà mi ìfi ṣe ẹgbẹ́ yẹn tẹ́gbẹ́ lè má mú kọ́tà lè kírun fún yẹn tá a bá rùn débi kan agbàlùfẹ́ pé mọ́jà mẹ́ta ẹ̀yà ara yọ̀ bẹ̀fọ́ máa tó kẹ́sìrà bísímìlá yọ̀ wà máa lè wá ní. abẹ́rẹ́ nígbà bẹ̀ wà lùfàjìrì àlàyé ẹ̀wọ́ ni yáàni nígbà tí ẹ mọ̀ pé sùúrà tó kùn lẹ́fẹ̀ẹ́ kí ni túmọ̀ mọ́dàmọ̀dá níbẹ̀ bí ayé aláì wà lùfàjìrì torí gbogbo nǹkan yóò wà láàyè gbígbà sí àwọn èèyàn yẹn ọ̀hún àwọn kí áfúlà tó máa fi ẹ̀sìn ọlọ́run sílé. gbogbo ẹgbẹ́ tí ìlú ẹ̀kọ́ ké ìwọ lè tó mú wá láàyè. kódà àwọn ìgbàmpù tó wà tí ẹ̀ máa ń wò wọn ìwọ́n fẹ́ pé ah, ṣé àwọn sọ láti ìwúlò níbi àwọn ìmáàmù tó gbé gbà káwọn. ìrú ẹ̀ ló ti jẹ́ pé tafakkaru qabla an tusawwadu ẹ ti wá mọ̀ fún tuntun yín lọ́gàá o by the time ẹ máa fi lè fi ọlọ́gàá táwọn láwà nìkan yẹn o nígbà kan tuma o sì nígbà láti fi láti tu ní ọrùn fúnra rẹ o nígbà kan tu pé àti fi ọdẹ ìmọ̀mọ́ àdúgbò yìí o nígbà kan tó wọ́n yọ bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n ti jẹ́ lè má mọ ògùn wọn mọ̀ wákàá. ẹnikẹ́ni tó bá lòun ní í ṣe àwọn oṣù lẹ́yìn tó bá ti pààrọ̀ òun náà sì ní fẹ́ tu fúnra rẹ̀ fẹ́ máa tún tu fúnra rẹ̀ náà náà kọlọ̀ wá mà báyìí kò ní fẹ́ tu fúnra rẹ̀ pé wọ́n kàrà wọ́n kàrà mímú jẹ́ limáàmù ìfọ̀ kankan lọ wá mà jáde yọmọ wá mà yọmọ àti yọmọ wá mà yọmọ àti. mélòó ni ẹni tí wọ́n fi jẹ lùmọ́ títún lọ wá mọ́ à kọ́dọ̀ wọn lọ ògùn àti àwọn ọ̀jọ̀ máa tó wé láwọn àdúrà ẹ̀gbà bàbá àti ẹ̀ ti jẹun tán àtàtẹ̀ ṣe bóyá ètò akẹ́kọ̀ọ́ náà ò lè kọ́ tán ò lè kọ́ tán torí ẹni tó bá mọ̀ ara rẹ̀ yóò tún máa ṣe kí yóò tún máa wá mọ́ ẹ̀ torí ẹ̀ ẹ̀ dàpọ̀ tó máa ṣe é sípò kan tó máa rí pé ò rẹ̀ má má gbà pàápàá jùlọ sẹ́ni tó lè séjú ọ̀nà tí bá ń bẹ tọ́ka sí pé kí wọ́n lọ gbé. nítorí ẹ̀sìn ọlọ́ọ̀ni léyìí ẹ̀dá kan tó bá mọ níta wa nìkan àwọn àtúnṣe wa nìkan tá a mọ̀ bá là bá nílà wọ́n láà mọ̀ bá là kọ́lọ̀ ọ̀kọ́ sá lọ wa. bó wa ti dábàá tún lu ẹ̀sẹ̀ táwọn míì mọ̀ ti wa pé gbogbo jẹ̀mọ́ yìí báyìí wọ́n lọ sí wọn lọ́nà tó ìdẹ́sí lọ láti wọ́n tẹ́tọ̀ láti lọ́dọ̀ lọ. gbogbo wa wa fún lọ́rùn jọ̀gbìn ẹnìkan mú léwájú ẹnìkan mú lẹ́yìn ọkẹlẹ bá àní lura wa jọ sáàkì nàìjíríà ń ta ìyọ́n bá wa jọ lónìí wọ́n ti du ẹlòmíì kó tó di pé tìrò dórí wọn sọ́kàràmà torí ẹ̀rọ ìjẹ́ kí n ta tó ọ̀bá ká nǹkan náà ò lẹ lọ́bẹ̀ tẹ̀wọ́n pọ̀lọpọ̀ láti rí wọn kò kún tó tu fúnra wọn àbẹ́rẹ́ bẹ́ẹ̀ because àtìrí èèyàn tún bí ká ṣe ámì àbí máa tú sọlá kìí wá wọ́rọ́ bọ́ọ̀lì gbogbo àmì tí ìbá ti pín ẹ̀ máa yẹ aláìmọ̀ tó pín aláṣẹ bí àmì nà àbí àmì kéde òkú yé wa ọba ti yà bẹ́ẹ̀ tó àtìrì rẹ wà wà bẹ́ẹ̀ wájú. wọn ní after all sani ò lè ṣe ìmáàmù nù wa ilé ìrìn àwọn èèyàn gbọ́ lẹ́nu rẹ̀ gbogbo sì ti ṣẹlẹ̀ pé ó yẹ káwọn ní lè máa mú pàmẹ́lẹ̀ wọn á rí ọkọ ní òní pé after all sani ò sì lè ṣe lè máa mú kúkú àfi lọ́wọ́ tó tó bá fi lọ́ọ́ lọ́wọ́ á fi ẹsẹ̀ bíi ti bá a á rí kẹ́yìn náà rẹ̀ sọ̀tù kẹ́yìn náà rẹ̀ sọ̀tù tó lọ́wọ́ abọ́ wọn. غير المنغلوب sọ̀ká ti rí tó àbí o ọ̀dà bí ámì ti sọ tẹ́lẹ̀ kókó bá rẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ tó lè kó bá rẹ̀ kéèyàn sọ́ra rẹ̀ kéèyàn sọ́ra rẹ̀ tẹ́tẹ́ ò lè ṣe má ṣe gàràjì bìkọ́ ìgbà tó ń kọ́ bẹ́ẹ̀ yéé ṣe pé torí pé wọ́n ń bọ̀ ọ́ dù ó àwọn èèyàn tí òun ṣe ìmáàmù fún un wọ́n expect pé kọ́ ọ jẹ́ ẹni tó dáa jù láàrin àwọn gbogbo mẹ́tíláṣí tẹ́ bá ti kírun bẹ́ẹ̀ sì máa wọ́n lọ pé á àárẹ̀ kọ̀ọ̀kan lẹ́nu ìmáàmù tó lọ́ba ti pé ọwọ́ àpò ẹni tẹ́yìn dá ní dájú kò máa kọ́ lẹ́kọ̀ọ́ nǹkan dáhùn sẹ́yìn ibi tẹ́ bá ti kírun kọ́lẹ̀ lómi lè pò sí bọ́ bá ti sálámà tẹ̀ ṣe mọ́ṣẹ̀kẹ̀ tó irú eléyìí fàtàrà náà ló ti jẹ́ pé sẹ́wọ́n wá sí wá sí wọ́n máa bí ra rẹ léèrè pé sóò lè sí sóò lè sí ẹ̀fílẹ̀ fẹ́lò ẹ̀fílẹ̀ fẹ́lò ó lè ó lè kọjú mọ́ bísíǹsì rẹ̀ kọ́ wò lè kọ́kọ́ ò lè kẹ́kọ̀ọ́ má kọ́ bá tiẹ̀ fẹ́ kọ́ fẹ́ lé mú kọjú mọ́ bísíǹsì rẹ̀ ẹ after all wọ́n jẹ lè má mú lé wa ní kí n sóyè sóyè sẹ́wọ́n pé tó bá pé lẹ̀kẹ́ ni kò sọ́wọ́ sáà wà lẹ́lẹ́ wọ́n fẹ́ fi rọ́bà sínú nìkan wọ́n máa ti rọ́bà láìsẹ̀ wọ́n fẹ́ fi bọ́ ọ̀rọ̀ wọn ṣé ọjà àbí ọjà kò ní já àmì lẹ́yìn ìmọ̀ ni ìmọ̀ ni tó kò sí mà bóòlù tó abẹ́ mi báwo ló fẹ́ ṣe tó wá ní ẹ ah, tí màmá ti kọjá lálàrí dáàdì mi. <laughs> ní gbogbo bàbá wa ti kọjá lálàrí kí ni jẹ́ lálàrí gbà sẹ́yìn gbọ́ síra kan ti jẹ́ lálàrí báyọ̀ sì ni wọ́n ti sọ èdè lálàrí náà tọ́lú ìgbà yóò tara rẹ̀ lé lórí wọn ọ̀sẹ̀ lọ wá mà ọ̀ tara rẹ̀ pé gbogbo ẹjọ́ àti agbélá àti torí náà ló mọ́ ẹlòmíì láwà ní rẹ̀ òṣùkà rẹ̀ torí gbà tó ní kọ́ kájọ kò rí ká ní wàá ló gbé tó ní ẹgbẹ́ rú èyí wọ́n lọ bẹ́ẹ̀ bí nàlá wà àgbọn àtàlà àtẹnudọ́ lẹ́rù gbogbo wọn máa wí láàyè lẹ́nu kan kọ́ nu wọn oṣù ká ní abẹ́ oṣù ká lọ́sù tó bẹ́ẹ̀ náà ni màtí ogbé láàrin lórí wọn á ní wọ́n sọ̀rọ̀ kò sí nǹkan kan mẹ́ bá dáa dáa oṣù ká ní gbọ̀ngbọ̀n هذا هو مثلا رجع تري ونطيرنا نيس تلا كيرا هذا رد سجالة طب حديث ميت واوا فتوى أبو سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال أوتروا قبل أن تصبحوا أما كي وتروا كي توجش أما تلي ما يلو ولا كي eléyìí àmánà lálẹ́ ẹni tí máa ń mójútó àwọn mùsùlùmí lòdù àmì ìdílé jẹ́ kí mo parọ́ fún àmì ojoojúmọ́ àdúgbò àti máa títí máa tó ètò pínpín ṣé mo lè gbé pamọ́ kọ́nà kí n lè gbé pamọ́ kọ́nà. ẹ kí wítìrì kó tó di pínlẹ̀ mọ́ kálífàjà ló tó yọ àkókò wítìrì àmọ́ kálífàjà rẹ bá ti yọ kò sí wítìrì máa ń bẹ̀rù àkókò wítìrì ti lọ o lè sá padà ṣùgbọ́n kò ní jẹ́ wítìrì má wàá tó fi kan kún nọ́mbà torí ẹ ẹ wá wo àkókò tí ń bẹ ní òru ti ṣe pọ̀ tó ẹ wá wo bàjẹ́ fáwọn ti ṣe máa ń jẹ àwọn èèyàn níbi ọ̀gá majority ilé dìde fa wàhálà ìlúmi ti ya dú lórí ibùsùn kò sí ní dìde torí pàdé ibùsùn bá àlùsùn náà sọ pé bá ti lè sùn báyìí ẹ̀ṣẹ̀ pọ́n máa ń kàyàn lé ìkà mẹ́ta ni yóò máa sọ fún yẹn pé àsùn fanfan tẹ̀fan kéṣe bí yóò ti sọ yorùbá nù. àmọ́ yóò yóò sọ fún ọba dáadáa. torí ẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n bá jí tí wọ́n bá ti lè ṣèrántí ọlọ́run báyìí ìkà kan jà dànù. sèṣe tó bá ti jí lọ́mọ sọ́kùn alhamdulilayi alladhi ahyani ba'dama amatani wa ilayhi nusur tó bá ti sọ báwọn ìkà kan jà dànù torí kò ti rẹ abájọ sára máa wọ ọdọọdúnmá tí yóò lọ rántí wọn. ẹlẹ́ẹ̀kejì tó bá ti dìde tọ́ lọ́sàlọ́ alá ẹlẹ́ẹ̀kejì náà bàjẹ́ ṣètò àná tó máa rí ìbànújẹ́ mẹ́gbẹ́ eléyìí ti fẹ́ bọ́ ọ̀ ń bọ́ lọ́rùn ẹlẹ́kẹta tó bá ti dìde kírun báyìí ẹlẹ́kẹta tó bàjẹ́ lórí dára rẹ dá kankan àmọ́ ojú ọ̀sùn rántí ọlọ́ kò sàlù alákan òyìn anábìlà kan ọwọ́ bọtọ ọjọ́ náà pẹpẹ bí wọn fi ẹsìn rẹ méjì yẹ ọ̀sẹ̀ nílé ọdún abẹ kíkà mẹlẹ ṣètò ànìlọ wa àmọ́ tí wọn bá fẹ́ pọkù lọ́wọ́ rẹ kò sí nǹkan kan tó pé kò sí ọ̀nà tí ọlọ́run lọ torí pé àṣetọ nọọsìmán ìgbà tí wọn bá ń tẹ̀lé àti ọlọ́run yìí máa tú lẹ́yìn abẹ́yẹ̀ pé tí wọn bá ń pèrò àṣetọ ànìmọ̀ ń àwọn ajá àdúgbò yìí ní ọ̀sọ̀ fẹ́ẹ́ bẹ́ẹ̀ yóò ti kè sí ṣé wàá ti ń pè wọn àwọn àjọ ọmọ ooo ìtàn ìtúlẹ̀ kọ́lá ojoojúmọ́ làwọn àrí bá ti ń pè wọn báyìí ti gbọ́ sáwọn ajá kíjà kò ti pa believe it or not gbogbo ariwo ti sọ wàlláhu akbar òdodo lọ́rọ̀ ànábì lọ́wọ́ àrùn rẹ̀ tẹ́lẹ̀ yẹn bá nàbì ti sọ pé kí tẹ́ bá gbọ́ dájá ń kú kẹ́ẹ̀ta kẹ́ẹ̀ta di ọlọ́ torí kórìkì lórí. ṣètọ́n ìwà ti kó ni túlẹ̀ ajáwa ni tọ́ bàbá ọ̀daràn yìí ń bọ̀ ó o so ìtumọ̀ gbígbó dáadáa máa gbó tí dààmú ọ̀pá àwọn ọ̀rùn sábà ti ń sọ̀rọ̀ sẹ́bàtú àpèrún tẹ́ fún padà wá yọ ọmọ wọ́nà tẹ́ fi ní sàlù kẹ́ fi máa gán lé títí sẹ́ẹ̀fì sẹ́ẹ̀fì parí sọ̀lá rẹ̀ áá bàbá alágbádẹ́ títí ti gbọ́. sọ̀lá ń já ni wọ́n tó ń já ẹ̀kì ṣèpọ̀ ṣèpọ̀ tọ́ba ti pọ́n ti kọ́ mi ká lọ́la rẹ̀ ọ̀yà yọ̀yà yọ̀yà yọ̀yà kó tó parí báyìí wọ́n ti parí kọ́ ọmọ tọkọ tí parí àlọ́la ṣètọ́nù tó ti dé ọgbẹ́ ah, àti ìdí ẹ̀ lọ́dún. ìbámu ọdún dá padà síbi tó ti bẹ̀rẹ̀ tó gbogbo eléyà fi hàn yín pé àṣetán ni ẹ̀kọ́ kẹta sórí rẹ̀ torí ẹ̀ ìlọ́pàá ló fi jẹ́ pé ńgbà tó wọ́n jì ànábi wọn tí wọ́n ti parí ìkọ́ ọmọ báyìí tẹ́ bá ti bẹ̀rẹ̀ ọ̀sọ́ láti báyìí ṣetán ló fi padà wá ní ní ọmọ asọ fún ọ gbogbo tó ti gbàgbé gbogbo rẹkọd gbogbo fáìl èyí tó mi ti gbé lọ èyí tí kìnnìkan gbogbo ẹ lọmọ arántí nìyí tó o bá fẹ́ rántí kankan tó o ti gbàgbé látọ̀dún mẹ́wàá láti ṣe ọlọ́ọ̀ bàtí ọlọ́wọ́ gbọ́rọ̀ lọ́wọ́ ẹ̀ ká ẹbí báyìí yẹlò àti yẹlò mi báyìí yẹ lọ́ba máa wọ́nà láti tètè rọ́ọ̀ṣì kọ́ láàrin ẹnu ẹnu sí àṣekọ́n tẹ́lẹ̀ ní sẹ́kútù wọn bá jí tó bá ti rántí ọ lọ àṣekọ́n ni wọ́n ta fọ́ náà toró ń kórìíra fún ọmọ ìtàn ẹ̀ sọ ó kórìíra rẹ̀ tó bá kí bẹ́ẹ̀ náà nìwọ náà adé pé ìmùlẹ̀ àṣekọ́n ni ọ̀hún sẹ́yìn òfin bẹ́ẹ̀ náà ètò máa ń kí alukur'an tí wọ́n máa bì tí wọ́n máa gbára jẹ́ tí wọ́n máa dàbẹ́ ní sálìdàn ló kó sí la tó máa ń kí alukur'an ní sílá kókó àlìdàn náà jáde ẹni tí wọ́n máa nílá bẹ́ẹ̀ náà lẹ́ lómi sálìdàn ló tó wọlé sí la ní ti ń palẹ̀ má fún un. tó máa ń kí alukur'an ní wọ́n máa bí ni àmọ́ tó máa gbé fújì sí yọ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ oníṣẹ́ pé tó so gbogbo àwọn ọmọ tí ń kọrin àwọn ọ̀daràn ni ẹ o àwọn tí ó jọ wọ nánu o kẹdìmú o gbogbo àwọn eléyìí tí wọ́n ti ta ẹni títí ẹ bá ti ta bí ó sì ọmọ wa àwọn àwọn àwọn ò sí tí àwọn orin yẹn tí ó wọ tí ó gbà kura kò sí wàhálà pé nìkan ọmọ àjò ọmọ àjò èèyàn ni pé ó jìyà ee ó jìyà yẹn tó ó tún tún ṣàyà fúnra rẹ̀ tètè pé ee orin yìí dùn ó jìyà lọ́n sọ fúnra rẹ̀ tó dẹ́kọ̀ ẹni pé tẹ́lẹ̀ ọgbọ́n bá ti ń kọrin á orí yóò ti fò lọ náà sọ tó rọrùn fún àṣẹ hàn láti wọ ara ẹni tó fẹ́ wọ̀ àtẹ̀lẹ́ kọ́ wa náà nígbà tí máa ń dún. Ríkà àti ìgbà yẹn ó ti fúyẹ́ jù ó ti fúyẹ́ jù ó ti dènà sí tọ́lọ́mù. Torí ìdí ẹlẹ́yìí báyìí ló ti jẹ́ pé ẹni tí ọba kọ́ra rẹ̀ lálùkùránì máa gbọ́ àṣetánì òjìnà ẹni ọba kọ́ra rẹ̀ lálùkùránì máa ké àṣetánì òjìnà tó bá ti tẹ̀lé ti ọlọ́run ó ti já kàdà àlùwàlá ìmálẹ̀ bẹ́ẹ̀ ni báyìí sọlá àdúrà sọ pé wọ́n bu àtẹ wúrọ̀ mọ̀hàjẹ́lì lẹ́ni tí iwájú rẹ̀ tí wọ́n mọ́lẹ̀ táwọn oríkèé àlùwàlá rẹ̀ tí wọ́n mọ́lẹ̀ jọ̀gbìn dàgbìyà min àtẹ́rẹ̀ wò min àtẹ́rẹ̀ wò orí pa àlùwàlá ní òdì kí ara wọn mọ́lẹ̀ bá orí kó síra rẹ tí wòye sàlùwàlá ọkàn gbígbẹ hajj ẹni tó gbígbẹ hajj sí àwọn sàlùwàlá a lè lọ pé ó ní wòwó máa ń àlẹ́ yìí hajj tó wọ́n fi jésù yìí nájà sùn báyìí tó kọ́ lálùwàlá gbẹ́yìn bì tó torí de eré ó sẹ́rẹ́ ó sẹ́rẹ́ wọ́n lọ àti tó ọ̀jẹ̀ mùsùlùmí kò sí rẹ̀ wọ́n á lọ sí Jerusalem kí wọ́n bẹ̀rẹ̀ aláàjì kúrò aláàjì bẹ̀rẹ̀ ní ìdìbò aláàjì màkà tóní aláàjì màdínà kò sí tòṣùgbọ́n aláàjì kúrò wà àbí òkè torí kìí sàláàjì ní ló fi ní ìdìbò kúrò orúkọ yé ẹ̀hẹ́ amẹ́tọ́jà aláàjì tó ní ìdìkíà àdírẹ́sì tó ní ìdìkì ẹ̀ wípé ẹ̀ ẹ̀ wọ́n pàṣẹ lẹ́tà yìí o èyí à lágbára pété ní aláàjì Kudusu rún yìí sàlájì nígbà tó wá dé Jerusalem wọn á ní wọn lọ sí mọ́sálásí kan mo pe ilé ìjọsìn kan àwọn ọmọ ní mẹsẹ kì mẹsẹ lẹ akọsọ àwọn ní ilé ìjọsìn ńlá kan òun àwọn adébẹ àwọn tí wọn gbọ́ pé báwọn fẹẹ rojú àwọn ènìyàn táwọn kí wọn ti gbà máwọn mùsùlùmí lọ. wọ́n ti gbàlú yẹn máa mùsùlùmí lọ́wọ́ àwọn yahudi àwọn ọ̀daràn yẹn àwọn israẹli àwọn ọ̀daràn yẹn wọ́n ti gbàlú mọ́ọ̀lù lọ́wọ́ so nínú táwọn náà fi ń gbowó lórí nígbà tí òkúkú sáàtì inú bíbélì àbáwá bẹ́ẹ̀ sọ́dà tó ń múra bẹ́ẹ̀ pẹ̀lú olùkọ́ yìí ìjọba nàìjíríà náwó láwọn mùsùlùmí lórí àjò àwọn máa lọ sí sínà nínú sahara náà wọn lọ wòran nínú ìpẹ tó nígbà tí wọn wá lọ síbẹ̀ yẹn wọn máa kó wọn ká visit náà ni wọn máa kó wọn ká wọn kó wọn ká wọn á kó wọn lọ sí mẹsìlẹ ọkṣọ ibi tọ́lọ̀ máa rẹ̀ bí ìrìn àjò òru lọ láti mẹsìlẹ́sì káàbà lọ sí mẹsìlẹ ọkṣọ tó wọn wá débẹ̀ yẹn alágbáwá ọ̀nà ìṣòro ojútùú mẹsìlẹ́sì tó àwọn àkókò lágbára láti gbé wọbẹ̀ má wọbẹ̀ àmọ́ àtàlágbára láti sọ pé báyìí lẹ́sìn kẹ́ ẹ̀ tó wọ̀ bẹ̀ wọn àtọ̀ báyà ìwọ ẹ̀ náà wọ̀ ọlọ́tọ̀lọ́ mo rò pé alùpàlà tó ò sí lẹ́rọ̀ lé fa ọwọ́ àlọ́ ti tutù láti lọ. àwọn òòtà lọ láti ẹ̀mọ̀tì ẹ̀mọ̀tì máa ṣe ṣe ọ̀hán bọ̀wọ̀ fẹ́ẹ́ àkọyọ̀ ọ̀rọ̀ ṣé alùpàlà lè wúlò bẹ́ẹ̀ni tó gbígbẹ́ ẹ̀ ṣe lè wúlò tọ́ba adé àná gbàdá dán àti wọ́n fẹ́ jọrú ìtẹ̀ ẹ̀ máa ṣe àlùwàlá yẹn ti pé ru àlùwàlá lálùwàlá ń rẹ̀ wọ́n á sá àlùwàlá tí wọ́n tó á kó wọn ní kíláàsì pé ẹ̀yà yẹn náà lára ká mi jù kí ló kọ rẹ̀ síbẹ̀ yìí mà tàhíyẹ́tò ẹni tí ọ̀sẹ̀ bọ́lọ̀ náà wàá do garando ó tó wá forí kalẹ̀ àwọn ìwọ̀n làkọ́tò òun tó nígbà tí wọ́n á délé. sẹ́wọ̀n pé ìròyìn mọ́kà náà sì ní adìẹ dérú tó ládìẹ dérú rí fún ọjọ́ báyìí ẹ̀dín kù àbá ọ̀rọ̀ tó a lò tọ́wá ni àmọ́ kò jẹ́ pé òróró àtàtà dábì ní ìbùkún ẹ̀ wà nù. ìròyìn irọ́ tó ọ̀pọ̀ wa ní wọn ò la ọ ìjọ tó ti fọ́ ìjọ tó ti fọ́ tẹ́lẹ̀ náà tó ara àwọn tí wọ́n tara lílọ ọbẹ tó gba islam torí ẹ àdúgbò fọlọ islam tiẹ̀ gbọ́dọ̀ níbi kan máa lo agbóṣù tẹ ọ kódà tí ọba táwọn máa gbàdúrà islam ò ní ìdí ọkọ pé láwùjọ yorùbá ọba àlọkà ẹ ọ̀pọ̀ nínú sùlùmí tí ń sinú ọmọ náà ti àwọn náà ti kí àdínú sọ́run fún àwọn kan lè fi àgbá àwọn lè fi rí wà lẹ́nà ìrọ̀lẹ́ èdè òun tó kú tó wá ń ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ ṣé ó wúlò kò lè wúlò. àwọn tí ń ṣe ṣàdúrà fún náà sábà mọ̀ kékeré sí lọ àwọn ọmọ ọ̀daràn ni wọ́n. torí bó lẹ́sìn lè máa ṣàdúrà fún mùsùlùmí bó lẹ́sìn lè máa ṣàdúrà fún káàkiri torí di eléyìí báyìí ẹ máa kí wítìrì kẹtó jù ẹ má tẹ̀ra ẹ jẹ mùsùlùmí là wà àmọ́ àná ní láàrin ní àtọ́lọ́ ọlọ́run ó sì bí ilé rè tó bá ti dọ́gbìn dà kò yá àmà ọ̀bẹ nínú wa ẹni tó ṣe tètè tó wíṣẹ rè rárárárá rárárárá náfìlà gan òsínú báyìí náfìlà òsínú báyìí kí ló fẹ́ fi ọ̀ràn ayẹyẹ túláàsì ní kú túláàsì ní kú pé tó ń kú bọ́ọ̀lù ọ̀ràn yẹn nù kí mùsùlùmí mójútó ẹ̀sìn rẹ̀ nínú tó sì dáa títa mójútó nínú àwọn ànáwó afẹ́ onísọ̀rọ̀ afẹ́ wẹ̀tẹ̀ pàápàá jùlọ sábàlẹ̀ bí ẹjí nídàá mẹ́ta àti gbẹ̀yìn nínú òru nígbà tó náà ọbẹ̀ ẹlẹ́dàá wa tó máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé pété alẹ́ ní tó fẹ́ pè mí kí n dá lóhùn sàlẹ̀ ẹni tó fẹ́ tọrọ kankan lọ́dọ̀ mi kí n fún un sàlẹ̀ ẹni tí ó sì fẹ́ tọrọ àforíjì kí n foríjì àsìkò yẹn oníkàlùkù wa máa sùn kọjá máa jí kọlá kó sago márùn ló jí sago márùn kọjá kọta sálùfájà rí ọyọ tó bá lè kí wítìrì rẹ orí ńlá mẹmẹ tó bá lè mójútó léyìí lákòókò tá a wà ń bẹ yìí kó tó lè bá tó kó tún yí padà tó bá lè ṣe lójoojúmọ́ kọfí kọsọ irun kẹsì tó ọ̀rọ̀ ọ̀rọ̀. lẹ́yìn rẹ̀ adé ti sẹ́kọ̀ọ́ wá wá alẹ́ sọ́lá wani ní Abu Sa'id náà ni wọ́n ní máa ń ná màá ní lówó tẹ ẹnikẹ́ni tó wọn bá gbé lọ tó mọ má kí sọlá tó lówó tẹ àwọn náà ṣe yàwó àbọ̀gbàgbé rẹ̀ ó rò pọ̀n tukì kò tíìkì pẹ̀lú sọlẹ nígbà tó bá tí wọ́n mú wa fẹ́ni tó bá gbàgbé láti kí sọ̀rọ̀ makruha àbọ̀bá àbọ̀bá sùn kò fi kì í pé tó bá ti jí o kò kì í tó bá ti jí kò kì í tó bá ti rántí kò kì í eléyìí fi hàn pé kò ní dúró kò ní dúró dìgbà tó òun bá tó yọ kò ní dúró dìgbà tó òun bá tó yọ àwọn tẹ́lẹ̀ náà tó òun ti yọ àbí èsì ọ̀hún kí ṣé dandan ni kó òun ti yọ nígbà tó jí sí kìí ṣe dandan ṣe dandan ẹnìkanjá kòkò rẹ tó bá nílò àkókò rẹ wọn ò ní sọ fún ọgbà gbé tẹ́lẹ̀ so ṣùgbọ́n lẹ́yìn tọ́ka sí pé tó o bá gbàgbé láti tì tó wá ní pígbà tó ọ̀rá ti ṣe àlùfáàjà àdìjì yọ àdìjì ń tọ́ka sí tó bá kó ohun ló mú ọmọ ìdìbò rẹ kí n gbà tó di pé àsìkò àsùnwó àtìtò ó kùgbà tó wọn bá sì gbé o torí sọ̀rọ̀ tó mọ̀ fún ọ̀gbọ̀n tó bá gbàgbé láti kí gbogbo ìgbà tó bá rántí lókè ó sùn lọ gbogbo ìgbà tó bá jí lókè bẹ́ẹ̀ ni ìdájọ́ tán fún sọ̀rọ̀ tó lókèrè eléyìí àfihàn wa pé sọ̀rọ̀ tó lókèrè kọ́ ó lágbára púpọ̀ ó ní agbára púpọ̀ ọlọ́run bá kó fún alágbọ̀yé nínú ẹ̀sùn wa kọ́ràn wa lọ lórí àtúnyàfíntà ń gbọ́ yé sí wa kò sẹ́ńtà ń gbọ́ táwíjà rẹ̀ fún wa. fẹ́ni tó wù yí àtẹni tó gbọ́ kọ́mọ̀sì oníbàárà wa subhanahu wa muhammed bọ́. الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله